èso wo òun náà ni láti tẹ̀lé gbogbo ohun tí a fi rán àwọn ànábì ṣáájú a gbọ́dọ̀ yọ̀ kẹ́yìn chain hmm. làwọn ànábì yẹn o ọlọ́run kan náà ló rán wọn bódà ṣe rán wọn ń ṣẹ́ tí wọ́n ń jẹ tí wọ́n ń jẹ ẹni tó bá fàkàyọ́nu wọn pé òun ò ṣe tẹ́lẹ̀ yìí olúwa ń ṣe mùsùlùmí o hmm. ó ti jákun ọlọ́run yóò sì jìyẹ torí kíni ọlọ́run kan náà ló rán gbogbo wọn ń ṣẹ́ náà tí ó máa mú èso rẹ̀ wá míì tún ni tí ó máa kírun ẹ̀ lákòókò hmm. tí ó máa ṣe gbogbo pẹ́pẹ́ fúru rẹ̀ báwọn ànábì ṣe ṣe pàápàá jùlọ ànábì Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ àpẹẹrẹ àpẹẹrẹ fún wa nínú ẹ̀sìn ẹ rí wípé wọ́n gàràfà òkè tá à ń túmọ̀ sí náà ni tó dúró fún Jerúsálẹ́mù ṣinṣin tó rà á ti gbà kúrò ń bẹ̀ ìbá ṣe pé olúwa o ìbá ṣe pé wọ́n ṣe dáadáa àwọn tó táwọn ànábì fi àyélẹ̀ fúngbà náà tí jésù náà wá tó wá kọ̀rẹ́ tí wọn ìbá ṣe pé wọ́n fọ́lù ẹ̀ ni jerusalem gbogbo àbá ti wọ́n ẹjọ́ sì báyìí. Hmm. ṣùgbọ́n torí pé wọn ò tẹ̀lé jésù náà dé the last prophet fún wọn nu wọn ò tẹ̀lé lọ́lọ́run fi wá ní ok sọ fún wọn pé màá gbà lọ́wọ́ wọn wọn ò mọ̀ ọ́n lò hmm. lọ́rọ̀ yìí dibẹ̀ orí òkè yẹn òun ni àràfà tá à ń gòdè ni. Allahu Akbar orí òkè yẹn làràfàtà ń gùn lẹ́nu tó dẹ̀ jẹ́ wípé ọdọọdún là ń ṣe gẹ́gẹ́ bí ìwé bíbélì ṣe sọ pé ní ní ọdọọdún wọ́n máa péjọ wọ́n ti àwọn orílẹ̀-èdè wa ti orílẹ̀-èdè wa ti orílẹ̀-èdè wa ti orílẹ̀-èdè wọ́n máa péjọ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ní Jerusalem jọ̀hún hmm. náà là ń pè ní àgọ́ àjọ tí wọ́n ń ṣe ń gbà náà ọdọọdún ni wọ́n ń ṣe é hmm. kì í ṣe pé wọ́n ó ṣe lọ́jọ́ kan báwa náà ti ń ṣe kì í ṣe pé bó ṣe lọ́jọ́ kan wọ́n po ń bẹ̀ rárá wọ́n ti wà ń bẹ̀ omi wọn tó wọn lọ́sẹ̀ kan omi wọn tó wọn níyẹn ọ̀sẹ̀ méjì bẹ́ẹ̀ ni wọ́n wà títí tí wọ́n fi parí olúkálùkù tó kọrí ìlú ẹ̀ ìyẹn lọ́lọ́run wá ní òkè òun ti shift ẹ̀ lọ síbi tí ilé abiyì ni wà. bàbá ọlọ́mọ sàjárì yẹn pé ibì kan wà tẹ́ pé ó ń wọ́n máa ń òun gẹ́gẹ́ bí mùsùlùmí èmi gbàgbọ́ pé pé àwọn pé islam ni wọ́n ń ju èmi but gẹ́gẹ́ bí pé ẹ̀yin ti lọ ẹ ti sọ̀rọ̀ rí kẹ́ tó tún wá sí bíi wọ́n níbi kan wà nínú bíbélì pé wọ́n sọ pé ọlọ́run padà yé gbogbo èdè èdè táwọn èèyàn máa fi jọ́sìn fọlọ́run yóò padà di èdè ẹyọ kan. ó wà ní sefanaya sefanaya chapter three verses nine and ten sefanaya yẹn ó ní yóò sì ṣe èmi yóò yé èdè mímọ́ èdè mímọ́ ló tiẹ̀ pé. Hmm a pure language holy language without blemish ó hmm. yí padà sí àwọn èèyàn tí gbogbo èèyàn lè máa fi ọkàn kan sìn mí àti èdè kan. Savannah chapter three. Savannah Savannah ó wà ní parí. bẹ́ẹ̀ mo tẹ three. ẹ ti rí hmm. chapter three verse nine and ten. ó ní èmi yóò sì ṣe èmi yóò yí èdè mímọ́ padà sí àwọn ènìyàn náà ṣe ti rí. Hmm. tí gbogbo ènìyàn yóò Jeremiah kò Savannah. Savannah bẹ́ẹ̀ ni nítorí mhm. nígbà náà lèmi eh. yóò yí èdè mímọ́ sí àwọn ènìyàn pure language èmi yóò yí èdè mímọ́ padà sí àwọn ènìyàn náà. kí gbogbo wọn kí o lè máa pe orúkọ olúwa láti fi ọkàn kan sí i. Hmm. ok kí n tó mọ̀ bọ́ studio mo yà kírun ní mọ́ṣáláṣí tó wà ń bẹ̀. àmọ́ra wa rí hmm. eléyìí wá láti eléyìí wá láti àṣàlù àlá abọ́sórí abọ́sínú mọ́ṣáláṣí àníkẹ́ni kò ṣáájú akírun kò sẹ́ máa béèrè lọ́wọ́ wa pé nbí tẹ́ǹtì ń bọ̀ bó o lẹ́ ṣe é ṣe hmm. é bó o lẹ́ ṣe ń kí túrátù fàájì ẹ̀wù yàtọ̀ tó ìdélùú òyìnbó. n ló fi sọ pé ó yí èdè mímọ́ yí sí àwọn ènìyàn tí gbogbo wọn lè máa fọkàn kan jọ́sìn tó mọ̀ fẹ́ẹ́ tí ò ní ṣe dímọ̀ dàrú hmm. tí ò ní dàrú mọ́ wọn lọ́wọ́ níbi tá a ti bí èmi ìjọ tá a bí èmi sí Roman Catholic wọ́n fẹ́ gbìyànjú ẹ̀ kò ṣeé ṣe èdè Latin. Hmm àwa máa sáfà agbọ́ látìn díẹ̀ wọ́n kọ́ wa àwọn ọmọ ìjọ ń kọ́ wọn ò gbọ́ kankan so kò ṣeé ṣe ṣùgbọ́n léyìí tá a bá ní suratu fatia mùsùlùmí tí ò bá kírun ni ò mọ́ èdè kan ṣoṣo tọ́lọ́run lòun lòun. Allah. kódà tó bá yá Allahu Akbar tá a bá tó wá sórí ètò yìí àfi alif bá a tá a ibi tí wọ́n ti kọ́ gàdàgbà gàdàgbà tẹ́ẹ̀bì mọ̀ pé ní ọlọ́run ní èrò ète ó dẹ̀ ní èrò pàtàkì fún èdè lárúbáwá tí ó fi jẹ́ kí gbogbo èèyàn mọ̀ tí ó gbọ́n fi jọ́sìn ó wà ní bíbélì alif la mi tó gbà ń bẹ̀. Hmm? bàbá ọlọ́run ó ṣàjárí yín pé bàbá ọlá nàbí lọ́dọ̀ ọba tó ṣe é ní mọ́lẹ̀ tí tó ń tàn mọ́lẹ̀ síbi gbogbo ibi tó kùnkùn bá wa ọlọ́run ní sọ yẹn náà sókùnkùn ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha Allah bàtà fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ ń pa anabi muhammad àti connection anabi muhammad pẹ̀lú gbogbo anabi ọlọ́run tó kù pé ọ̀kan náà ni wọ́n ṣé àwọn àsọlẹ̀ wà lẹ́nu gbogbo anabi ọlọ́run torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ anabi ọlọ́run tó hmm. bíbélì mẹ́sàn hmm. náà làkúrá nínú mẹ́sàn ó jẹ́ ká máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ gbọ́ hmm. suleiman nísìnyí òun ni solomon nu bíbélì daoud òun david so àwa náà gbọ́dọ̀ alẹ́tọ̀ọ́ sí ká wo bíbélì wò káà náà fi máa ṣe ètò ìgbésí ayé wa ń gbà mí so now ǹjẹ́ àsọlẹ̀ kan wọ̀ tí ẹ̀ wà nù bíbélì tó júwe pé ẹnìkan ń bọ̀ tí ń jẹ́ Muhammad. Ah, ó ti pọ̀ láti gba ayé Musa anabi Musa aleyhi salatu salam Mose lọ́dún tí ń sọ fún in the book of Deuteronomy ó sọ chapter eighteen verse eighteen to twenty ó ní èmi ò gbé anabi kan dìde gẹ́gẹ́ bí ìwọ èmi ò fi ọ̀rọ̀ mi sí lẹ́nu I will raise up a prophet like you Moses and I will put my words into his mouth èmi fúnra mi ní fọ̀rọ̀ mi sílẹ̀ kí ẹ̀rí pé ọmọ ìyanu tí ọmọ sàn tó wù. níwà àwọn èèyàn wá ń ṣe àárín túmọ̀ wọ́n sì gbé fúnra wọn eighteen ló ti sọ yẹn pàṣẹ eighteen ló ti sọ yẹn sí twenty sixteen ló ti sọ ti Jésù ó ní èmi ò gbé ànábì kan dìde fún wọn láàrin àwọn arákùnrin wọn nígbà tó dé eighteen ó ní èmi ò gbé ànábì kan dìde fún wọn láàrin àwọn arákùnrin tiwọn kì í ṣe tiẹ̀ so oríṣi méjì ni anabi muhammad ń sọ ń pẹ nígbà tánabi yìí sánà wá dé tá à jésù in the book of john chapter sixteen that is verse twelve lọ ó wá sọ ó ní mo ní ohun púpọ̀ láti sọ fún yín ṣùgbọ́n ẹ kò lè gbà wọ́n ní ìsìn yìí ṣùgbọ́n nígbà tí òun àní ẹ̀mí òtítọ́ ní bá dé yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo torí pé kò ní í sọ ti ara rẹ̀ n tó bá gbọ́ látọ̀dọ̀ ọlọ́run ni yóò máa sọ yóò máa sọ n tó ti ṣẹlẹ̀ fún yín yóò mọ sọ tí ń bọ̀ fún yín yóò tún mọ sọ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú fún yín oní ti Muhammad. sallallahu alayhi wa sallam.